حمدا لله رب العالمين ثم صلاة وسلاما على رسول الله الناصح الأمين وعلى آله الطاهرين وأصحابه المختارين السالكين منهجهم إلى يوم الدين أقول لكم الله وبارك ìkí ọlọ́run ọba àti ọlá rẹ̀ tó ń ṣe ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa òjíṣẹ́ ọlọ́run ọba fún gbogbo ìran ọmọ ẹ̀dá èèyàn ẹni tọ́lọ̀ tí sì jàǹbá ibi tọ́lọ̀ wa lófin ọlọ́ba yọ́n sí àwọn sàhábà àwọn ẹni mímọ́ àwọn ará ilé ẹni mímọ́ àwọn sàhábà tí ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni ìlànà àwọn sàábà òkú ìlà méjèèjì ní fi ń sẹ́sìn papọ̀ lọ́ndà mọ́tà ìyọnu sí rẹ̀ ní bẹ́ẹ̀ kàwa náà fún ẹni tí sẹ̀yìn ti tiẹ̀ ní owó ìbẹ̀ nínú ìjọsìn lára ìlà àìlọ́ wọn. ní sọ́rọ́tò nìsa verse one twenty seven òun ni atúfún àwa lákàá tá a ṣàlàyé àwọn ìdájọ́ kan tó ní í ṣe pẹ̀lú obìnrin náà ẹ̀sìn pàápàá jùlọ èyí tó rọ̀ mọ́ ogún wọn jíjẹ àtàwọn ọmọ kéékèèké léèkó tó pé ń bẹ nínú títí àwọn lárúbáwá ìsìláàmù tó dé kí wọ́n dì láì obìnrin kò níbi ogún jíjẹ àwọn ọmọ kéékèèké tó kú bá fílẹ̀ náà wọ́n fi tàgbà wọ́n fi yàn wọ́n jẹ wọ́n tàbùkù fún wọn wọ́n ní fún wọn lẹ́tọ̀ọ́ wọn bí ti kọ̀ǹdẹ́mù sí sí yẹn tó ti gbé kalẹ̀ lófin wípé atóbìnrin àtọmọdé kéèké wọ́n jọ ní ìpín nínú dúkìá sí àwọn mọ̀lẹ́bí wọn àbí àwọn bá fi rẹ̀. lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala wọ́n fẹ́ ṣàlàyé àwọn títí kan láàrin lọ́kọláyà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ امرأة خافت من بعدها نشوزا أو إعراضا نشوزا أو إعراضا فلا جناح عليهما والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا ولن تستطيعوا تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغني الله كلا من سعته وكان الله واسعا حكيما الله سبحانه وتعالى قل وإن امرأة خافت من بعدها ọlọ́run fún wa ní ìró ó sì ṣàlàyé àwọn òfẹ̀sìn kan fún wa nípa lọ́kọláya ìgbà míì ó lè jọ́kùnrin òun ni ó máa sáfíyàwó rẹ̀ ní ilé tí ò ní fẹ́ máa sọ máa fúdi tàbí di kejì ìgbà míì ó lè ní ìpinnu ọkàn pẹ̀lú rẹ̀ lórí wípé òun fẹ́ fi ilẹ̀ kó mọ bá tiẹ̀ lọ yóò mọ wá display àbí kó máa ṣe bíìkì àwọn ìṣesí kọ̀ọ̀kan tí òfin wù níwà tẹ́lẹ̀ ọlọ́run wá ní tóbìnrin bá ń bẹ̀rù látara baálé ẹ̀ báyìí ha baálé ẹ̀ baálé baálé èdè yorùbá èdè lárúbáwá ni àwọn èdè lárúbáwá tó wọnú èdè yorùbá nìyẹn tí yorùbá gbọ́n fúnra nù kéde yìí láti fi lẹ̀ pẹpẹ ẹ̀ ọlọ́run kí ènìyàn so mọ́ra wọn á máa bá èdè kan ògbóló èdè kan mú èdè ní ilé náà túmọ̀ sí pé ọ̀dọ̀ ọlọ́run kan ló wá jọ wá bó ṣe kéde wa kó pọ̀ kó mọ̀ jọra wọn tó tóbìnrin bá tó ń bẹ̀rù lára balẹ̀ kí ni tó ń bẹ̀rù lóṣù dání àwọn ìwà mi kí ni mo ẹgbẹ́ bá ń gbé léwẹ̀ ah, mo fẹ́ sáré dọ́dà ọmọ mi ní bọ́lúmà ẹ àwọn ọmọ yìí wọ́n lówó sún wọn tó sàn tí wọ́n lọ sọ tẹ́lẹ̀ pàtà àhányàn lóhùn bí ẹ̀káàbọ̀ sáwọn alẹ́ ẹ̀káàbọ̀ ẹgbẹ́ wá ìwọ̀n ló máa tó wọlé àná àwọn èèyàn ọgbọ́ àbóbìnrin ń bẹ̀rù tó ọkọ̀ òun ó ń try láti pàǹtì èèyàn kéèyàn turn away from somebody kéèyàn borí kò lọ́dọ̀ èèyàn kó mọ̀ fẹ́ káàyàn kó má kó máa mú àwọn tuntun wípé mi ní stress nínú lifestyle pẹ̀lú mi má mi ní. fàdáàtì náà ha yìí máa ẹni ló ti ha àbẹ̀yìn náà máa tó ha. kò tẹ́tẹ̀ lórí àwọn méjèèjì lọ́kọ láya yẹn kí wọ́n ṣàtúnṣe láàrin ara wọn. àtúnṣe òun náà bí àlèkìfà kúyà káà méjì jọ ní tríkì kájọ ní àwọn àtúnṣe kan tó ń ṣe láàrin ara wa ìgbà tó bá wá ní mo gbé bá ní màá gbé mọ́ mo rìn báyìí ní màá rìn mọ́ èmi tó ṣe pé láìsí tó mo wẹ̀ fíkẹ́fíkẹ́ ni mo já ní tẹ́lẹ̀ ní ìsìn mo wẹ̀ tán mo pẹ̀lú náà mo lò ó lé gbogbo ìmúra náà ní ẹ̀ẹ́dẹ̀ rí wò mọ́ nígbà tí mo wá balọ̀ nìyí ọ̀pọ̀ ní mú kan méjèèjì nínú kó máa lọ àbí kò wà ní ilé lọ́dọ̀ ní àwọn ẹ̀tọ́ ẹ̀kọ́ kan kò fọ̀ fíjì ẹ̀. فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا kò sẹ́sẹ̀ fáwọn méjèèjì láti jókòó reconciliation lórí àwọn terms of the reconciliation àwọn ìwọ rẹ̀ kọ̀ọ̀kan tó ní lórí ọkọ rẹ̀ kó fara kó fọ̀ fi jẹ ẹ sáà jẹ́ ní sẹ́kù sábẹ́ níyàwó tó bá ti ká àwọn nǹkan tó ẹ̀ múlẹ̀ ní jẹ nínú kò sí bẹ́ẹ̀ bá fẹ́ mú mọ́ ẹni múlẹ̀ mọ́ bó bá jẹ́ tó ó dáa ó bọ̀ fíjì ẹ̀ náà ẹ̀sẹ̀ yẹ kí wọ́n lábẹ́ yín àwọn nǹkan tá à ń sọ yìí realities in tó ń ṣe láwọn marriages kọ̀ọ̀kan ni tòun ń tètè ayé ẹran àti ẹranko síra wọn èèyàn tó èèyàn ni èèyàn tó èèyàn ni kódà ìsàmì ìfẹ́ tó ṣe wípé ó lè jọ́kọ lè ṣe ojúṣe mọ́ bẹ́ẹ̀ ó lè jọ́kọ kò lè ṣe ojúṣe mọ́ lórí ọmọ lórí ìyàwó yóò wà ní ti sùn máa ń lọ lọ fẹ́ lòmí àwọn máa ní ẹni tó bá padà fẹ́ tó bá di tó bá dé dúró tó bá ń ṣẹ́ àwọn tó sáàbí fún mi jọ bá fojú tó wa bọ́lọ̀ ní kígbà padà dá fẹ́mi náà màá padà mọ́ sí ìṣẹ̀wọ́n máa tòmí àmọ́ mo kéé tètè bínú ibẹ̀ bẹ́ẹ̀ dáadáa lẹ́sìn máa ń lọ́pọ̀lọpọ̀ obìnrin nítorí pé òun àtọkọ̀ ìgbé papọ̀ mọ́ ọkọ̀ òsì kọ́ so àwọn responsibilities yẹn àwọn duties wọ̀nyẹn ọkọ ò lè gbé mọ́ kò lè ṣódà ẹ̀ mọ́ ìyàwó yóò mọ wá dágbé kàkó mọ gbénu lé ọkọ gbogbo ojúṣe yóò mọ gbọ́ so ó lóun fara mọ́ fóun wà lábẹ́ ọlọ́run fìyà jẹ òfìwà jẹ yà owó lẹ̀ nímọ́ kẹfẹ́ lẹ̀ nímọ́ ìgbà tó sì wà náà agbọ́njúmọ́ náà ni gbogbo ìnáwó tẹ̀ ń ṣe fẹ́ mi mo fọ̀ fìjẹ̀ ìnáwó tẹ̀ ń ṣe rí àwọn ọmọ mi mo fọ̀ fí tiẹ̀ ẹ̀sà àgbẹ̀ máa bẹ̀rù lé e nítorí gbogbo mo tún fẹ́ kọ́ mọ lọ ọkùnrin mélòó ni kó mọ wá sọ kó òun rí mi rí tó bá ti do àgbì bẹ́ẹ̀ wà lóṣù kan yìí kí wọ́n rí kọ̀ǹtáì ìyẹn lóore ju wípé kóbìnrin yẹn fi díẹ̀ lọ kó fi díẹ̀ díẹ̀ lọ kó kọ̀ kó lọ eléyìí ìsìláàmù takò lórí tí wọ́n bá jọ pé ní àdéhùn láàrin ara wọn wá tó lọ́kọ́ kan ní kí wọ́n ṣàtúnṣe eléyìí lórí tí wọ́n bá jọ gbé conditions lé lórí ó lóore ju wípé kí ọkùnrin yẹn kó fòbìnrin yẹn lẹ̀ kóbìnrin yẹn padà bí wípé kò ní ọkọ mọ́. wọ́n ní ìṣòfà kí ọlọ́run sọ ayẹyẹ kalẹ̀ lẹ́yìn ikú ìyá wa Khadija bint Khuwaylid radiyallahu anha tó jẹ́ ìyàwó àkọ́kọ́ fún iṣẹ́ ọlọ́run obìnrin táwọn ẹni tún padà wá fẹ́ lẹ́yìn rẹ̀ òun náà nìyá wa Sauda bintu Zam'a Sauda bintu Zam'a látàlágbà ara náà ló ń ọlọ́run fẹ́ arábìnrin lẹ́yìn tí tiẹ̀ wòlà ẹ̀ ṣiṣẹ́ wà wata àìṣẹ́ tó jẹ́ ọ̀dọ́bìnrin jùlọ nínú àwọn ìyàwó àná Muhammad ṣẹlẹ ìgbà tó wá tó stéèjì ya ò fẹ́ rí nǹkan ò fẹ́ rí nǹkan lára ìyá wa sáwúdà tó ń sámọ́ ànájú wípé kó máa lọ kí n kó lára àwọn ìyàwó mi má sọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ pé ọ̀rán tèbù ẹjọ́ ní tríkì ẹjọ́ ní reconciliation tó bá ti pé ń bẹnu àwọn ẹ̀tọ́ ẹ̀ tó jọ ọ̀rìn lórí wà nábì tó bá lè pọ̀ fí tiẹ̀ tí ò ní tí ò ní lẹ́bi lọ́rùn wájú ọlọ́pọ̀ òfin tó ń sọ pé èmi mú mọ̀ọ́mọ̀ sacrifice ẹ̀tọ́ mi yẹn tó bá ti lè ṣe ìwà nábì máa mọ̀nyí ó máa lọ bí olú sínú ilé ẹ̀ ìyáwá Sauda bint Zam'a radiyallahu anha ìgbà tí wọ́n gbọ́ eléyìí inú wọn dùn wọ́n ní wọ́n ṣe ọlọ́run ó wù mí lóòjọ́ àlùkìyàmà ọlọ́run bá ti gbé ìdè wa nẹ́bí pẹ̀lú àwọn ìyàwó tó ní láyé kí n jẹ́ kan lára àwọn ìyàwó ẹ̀ torí kò sí kan láwọn ìyàwó Muhammad tí ò ní wà nìkan náà ẹni àdìjẹ́ ni wọ́n by necessity automatically ẹ̀nà ìjẹ́nà a fẹ́ẹ̀ rí kàga pé ń àwọn ìyàwó ànábì ọlọ́run tí ò ní wà lùjẹ́ náà táwọn ìyàwó ànábì mọ́wọ́ àti ìyàwó ànábì mọ́wọ́. àwọn méjèèjì ẹnìkan òun sexual reference wá fún nínú Quran ìyàwó ànábì ìlú tó ìyàwó wà sí kó lànà ìtọ́nà ó pa àmọ̀ lẹ́yìn kà láfẹ́ yóò sì pa àwọn náà láti ọjọ́ náà yìí pé àwọn tí wọ́n jẹ́rò náà yìí ẹ̀yìn àwọn ìyàwó náà ló méjèèjì ẹ̀yìn náà ẹ̀dẹ̀rò náà pẹ̀lú wọn ìyẹn ìkẹ́bi wa fún un. àmọ́ àwọn ànábì ọlọ́run tó kù pàápàá jùlọ àwọn ìyàwó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ àwọn àlọ́sẹ́lá ẹni rẹ̀ ni wọ́n ìlà ìjẹ́lẹ̀ àwọn ní tó bá ń bẹ́ẹ̀ Aisha náà ló sì kéré jù tó jọ̀dọ̀ obìnrin jù nínú wa tá a jẹ́yàwó ànábi àwọn ọjọ́ ti ní gbogbo Aisha ẹni òbíkátà sọ́kùnrin náà tó bá jẹ́ kóbìnrin tá à ń bùkátà sọ́kùnrin náà ni mo ti dàgbà lọ́jọ́ ilé yìí wípé mi ìbùkátà sọ́kùnrin náà àwọn mọ́tò náà bá ní kí n máa lọ ní ìsìn ní láǹfààní àti jẹ́ kan náà ìyàwó rẹ̀ mọ́lòdì àti kíyàmù so kò síbi tí ó sì gan fún mi gan tòkí máa ń bẹ lábẹ́ ànábì bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ọlọ́run fi lọ́lọ́jọ́ dé ó tẹ́mi lọ́rùn lẹ́yìn tí ó pọ̀ fífi láti ń fún ẹni tó jẹ́ ọmọ kékeré jù lọ́nu wa náà ìyá wa Aisha kó mọ lu àwọn ọjọ́ ìsinmi papọ̀ àwọn ọjọ́ ìsinmi ẹ̀ ilé ìtẹ́mi lọ́rùn ìsìláàmù ni wá ṣe lófin wípé kẹ́ẹ̀ṣẹ́ lẹ́yìn wà tó lọ́kọ̀ọ́kẹ́ yìí ó dáa ju wípé kẹ́ẹ̀ṣẹ́ pé ìtara ní kùnà ọ̀bìnrin yẹn وأحضرت الأنفس الشح torí pé tó bá ti di pé gbẹ́mi sí omi ò tó ẹ̀mí ẹ̀mí ò nípa ẹni kan ṣe máa ìṣesí ahun ìṣesí ìfẹ́ ṣe máa ìṣesí ẹwọ wàhálà yẹn ti pọ̀ jù ó máa ń dé bẹ́ẹ̀mì láàrin ọkọ̀ láyà ń gbà mí ẹ̀ẹ́dì ṣe kí fún ló fẹ́ yà lágídí àwọn bùkátà ìbára láti fún láwá yọ bùkátà àwọn bùkátà àwọn eléyìí aníjẹ tọ̀hún aníjẹ eléyìí ẹ̀sìn ìtẹ́tọ́ eléyìí àti ẹ̀gbẹ́ ẹ̀fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí ẹ̀mí mọ́ wá kọ àti múlẹ̀ nígbà tí ẹ̀ sí ẹ̀mí ìṣesí ìfẹ́ múlẹ̀ mọ́ yóò máa wáyé àmọ́ akẹ́mọ̀wá tóbi rẹ̀ ní kó máa ń lọ pẹ̀lú kò náà pọ̀ fíìsì àwọn ẹ̀tọ́ ẹ̀kọ́ kan fún yín òun ló fi lóore jùlọ. وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا وإن تصلحوا وإن تحسنوا كاش دادا سيراني كاني سندو لنتا يجون قول على راني وتتقوا كاش فايا الله وما لجا فإن الله كان بما تعملون خبيرا قلت الله سبحانه وتعالى بقول تمشي يوم يوم wẹ̀ntún ìnà obìnrin ò lè pé láyé bọ́kùnrin náà ti lè pé ní nǹkan yẹn lágbàrọ̀ máa ń gbìyànjú láti gbọ́yé nínú márèjì wa ọlọ́run dá wa ajé àjọmọ̀ sí ra fúnra wa ni wàjà àìnà ẹ̀bẹ́ àgbọ̀kùnrin lè bá ọ̀gbẹ́yìn fẹ́tìnàkẹ́ àtàkùnrin a ti apá kan ní sápá kejì ní àdánwò fúnra yín tẹ́wàá ní sùúrù bí àbẹ́rẹ̀ ní sùúrù ìfaradà ní márìjì tó ṣe fún orin ọkùnrin òjò pé tán bókú ẹ̀kọ́ kan ìjọkùnrin ó lo ọkùnrin nígbà míì wọ́n lè ba fojú wákàtí kọ̀mọ wulẹ̀ tí ó fi fẹ́ bẹ́ tí ó wù ú tọkùnrin dé sí lára nìyẹn wẹ ìyàwó ẹ̀ kí ó sì gbà ẹ́ ló mọ wá wù lẹ́jọ́ ẹ̀dá ló ní ẹ̀ ẹ̀ tí wá sọ̀rọ̀ ha inú bẹ̀rẹ̀ lásìkò ebe fẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn kó ra kó lẹ́gbẹ̀ẹ́ wọ́n kọ́ yá fún un lébo bá ní òun kó sàlùwà lágbómọ́ sí náfíà tó wọ́n lọ́rùn ní tó débọ̀ ní tó báyìí tí ò yìí ni èyí ní ha mo bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yóò lè bọ́kọ̀ rẹ̀ jẹ́ jù tó yẹn bó ti jẹ́ tó ní sùúrù tó yẹn bó bá ti tán ní sùúrù yóò wà yóò o yóò ya kọ nígbà tí nìyẹn bá rọ̀ sàn án wọ́n rò oṣù méjì òní mẹ́fẹ̀ẹ́ nu kọ̀rọ̀ lẹ́yìn oṣù mẹ́ta lẹ́yìn bàtà rẹ́rìn rẹ́rìn àbú yáyá àbú mùsùlùmá àtẹ́yìn náà ẹ̀sẹ̀ máa bí ní tó báyìí kí mo tún ṣe nítorí yẹn ti ìdákẹ́ ní ti lé èmi tí ó fẹ́ mú nǹkan ó jẹ́ mi ní ìrí ìfẹ́ mú nǹkan mo gbàgbé wà lára fẹ́ ó gbàgbé yẹn nítorí sílẹ̀ lórí mi mú sórí kò sí tòsí máa wáyé obìnrin ni fún ọmọ bí ó ti máa ń ti tẹ̀sán yẹn pẹ̀lú ọkọ ẹ̀ mẹ́rẹ̀ ni wọ́n tó dọ́kọ̀ náà ó tí ìyàwó ẹ̀ jẹ́ ire tó èèyàn ní kìí kò àìjẹ́lì kò lè jẹ́ màláìkà láyéláyé ìjẹ́ yìí ó máa lò ó ìjọ́lẹ̀ ló máa lò ó kún rírè tí wọ́n rí rírè tí èèyàn bá gbà lọ́dọ̀ òbí èèyàn náà yóò máa ó ọkọ àdánù fẹ́ lára ìyàwó ẹ̀ tó fẹ́ lára àdámà ìjẹ́ obìnrin ń bẹ lára ìyàwó ẹ bí tọkùnrin jẹ́ ń bẹ lára ṣe rẹ̀ ọ̀nà tó ti gbà rí òun ní bóyá bàbá àti ìyá ẹ̀ tó máa ń gbúrò akọ̀ bàbá ló máa ń dọ̀bálẹ̀ tó ń bẹ ìyá ẹ̀ bàbá ló máa ń sálò bẹ̀ ń sálò ọbẹ̀ àwọn náà sì ń rí àwọn nǹkan kan náà nínú òye yẹn because lọ́pọ̀ ọgbà ìwà tóbi ni wá ń wù nílé ọkọ Eh, almost fifty percent ẹ̀ nígbà míì ó máa ń jẹ́ ẹni tó náà rí kọ́ lẹ́kọ̀ọ́ láàrin bàbá àtìyá ẹ̀ àbí láàrin àwọn tí wọ́n bá bọ̀ síra wọn kò lè kọjá méjèèjì ìkẹ́ra tá a lè fi kún oníméjìlá bóyá fíìmù tó ń wò ó tó kọ́ ìrún fíìmù àwọn tó kọ́ mọ́jù ní kó ṣe pé kó ṣe rí bàbá àtìyá ẹ̀ lọ́sẹ̀ bára wọn lò lòun náà ti ń bọ́ ọdún ilé ọkọ yẹn tàbí kò gbé lọ́dọ̀ bàbá kò gbé lọ́dọ̀ ìyá ẹ̀ ọ̀dọ̀ àwọn alágbàtọ́ ẹ̀ bóyá àbúrò ìyá ẹ̀ ni ẹgbẹ̀rún ìyá bàbá ẹ̀ ni báwọn ènìyàn ṣe ń bára wọn lò ẹ̀kọ́ tó náà kọ́ tó fi wáyé ọkọ nìyẹn abẹ́lẹ̀ ẹ̀kẹta méjìlá tó bá jẹ́ tí èèyàn ọ̀rẹ́ àmọ́ ń wo méjìlá fíbo fíìmù tó ń wò yẹn ló gbọ́dọ̀ lò ọlọ́pọ̀ ìwà tó tẹ̀ ń fi wù ní ọkọ fíìmù tó ń wò ni kò sì jẹ́ fíìmù tó ń wò àwọn ọmọ àtìsánjọ́ rẹ̀ wọ́n kọ́ ẹ̀rùn òsìsí báyìí tí àbúbá ti báyìí ti báyìí so láti sọ́ọ́lì ìyàwó tó bá ti pé òní bá lù kan lára ìmọ̀jẹ́ hẹ́n olùwà ni wọ́n máa ṣùgbọ́n lẹ́yìn tó ti bàbá ní sọ́ọ́lì ní ìtẹ̀mí ayé ẹ̀ ti ń fi ẹ́ tó wò tó bá ní ìwà pẹ̀lú ẹ ọlọ́run so oore sẹ́yìn méjèèjì tó pọ̀ irú ẹni bẹ́ẹ̀ wà ní tó sì nù ún abẹ́ bá fi dáadáa ṣe ní sùúrù láwọn kan tẹ ọ̀pọ̀ lára rẹ̀ torí bẹ́ẹ̀ lẹ́yìn jáde tẹ sẹ́yìn òfin wọlé ẹni ẹni òní níwọ̀ lára ni àbí kò ní níwà ìjọba rárá àbí ilé tí wọ́n ìdíje náà kò ní ẹbí bíi tiẹ̀ ẹ ọkọ̀ mi wà láìsí ti pọ̀ jù ẹ lágbègbè àmà ń gbé bó kú lọ́dọ̀ ẹ̀ tó lọ sọ́dọ̀ ẹlòmíì náà kọ́lọ̀ wọn jà sí pé from prime pan to fire ló bàrà bẹ́ẹ̀ jẹ́ torí pé ọmọ ìdẹ́ ìrọ̀lẹ́ ìdẹ́ yóò máa jẹ láéláé látara sùúrù òun láti máa kápá ara wa látara sùúrù láti máa kápá kéèké ní ìrẹsẹ̀ lè yarí gbogbo ìrẹsẹ̀ tó gbogbo ìrẹsẹ̀ balẹ̀ jẹ́ ní jẹ́ kó dọ́kọ̀ nóòtù bọ́ọ̀kùnrin ṣe lè ní sùúrù ní tó jẹ kó lo sùúrù bó ti lè ní àwọn mọ́ra ní yóò ti yẹ kó ní bó ti lè jẹ kó sóhùn kó sóhùn ṣáká ní bí ó bá jẹ kó sí ṣáká ní tí èèyàn tún jẹ máa wù sí ìjẹ lára ẹ̀yìn wọn ní ti jẹ máa wù jù nìyẹn ètí jẹ pé èèyàn jọkùnrin nìyẹn. nàá wàtàkìtàkù tẹ bá bẹ̀rù ọlọ́run kí bẹ̀rù ọlọ́run kí bára yín torí pé فإن الله كان بما تعملون خبيرا الله سبحانه عز وجل بوجود عباده الكلام يا رامي yóò fi yín làbájẹ lójú àkìyàmọ rẹ àti rí gbogbo lọkọláyà ó tún sọ́wọ́ ara wọn lójú àkìyàmọ àti bá àti rí àti rí láwùjọ àti lágbájá tó tún wọn jọ pàtìyàwó lójú àkìyàmọ lọ́wọ́ tún ta ọlọ́wọ́ tún ta ìwọ ọkọ tó já sí kéré Ṣàngó ní òsì wọn lé èso ọ̀dàrà àmọ́ níta ẹ̀rín ni mú kẹ́ àpìlẹ̀wà wò tó wọ̀ lọ́rùn. Bí ọkọ̀ mi ní ẹ̀rìn sáwọn èèyàn sàrí. Bí ọkọ̀ mi ní sájú àwọn èèyàn sàrí. Tẹ́lẹ̀ ó ti bẹ̀rẹ̀ fún lórí bẹ́ẹ̀ ní olóko tó ń sáájú mi ọlọ́run rí ọ. Wọ́n yà tó ti pé ìta táwọn fámìlì ọkọ̀ ẹ bá ti dé ìgbà ẹni ìgbéyàwó yìí. Ó ti dáadáa ló tó bá rí wọn tayọ ah, ẹ̀gbọ́n ẹnu fámìlì wa ẹ a ní ìyá alábọlá ìpínyàwó ah, ó mọ nǹkan ọmọ gidi o púpà wà nílé ọkọ ẹ kò mú wa ní kò mú wa lẹ́kọ̀ọ́ ọkọ bàbá ló mú wa ìyá ló mú wa àǹtí ló mú wa ọkọ tí mo rò à èso ni ìyàwó tí mo fẹ́ lẹ̀ kan mọ́ mi gbogbo ẹ̀ pátá ìnà mọ́ kẹ́ẹ̀ẹ́dínà sáà ìrìnàlú na kọ́bí rọ ló dá sí ara ọlọ́wọ́ fún ní o àkótó di ọjọ́ àlùkò yá mọ̀ yẹn ọlọ́wọ́ tún wà sílẹ̀ lóde ayé gbogbo ẹni sábò sí sọ́kọ rẹ̀ nínú ilé ọlọ́gbàrà tún láti látara ọmọ gbogbo ẹni sábò sí síyàwó rẹ̀ nínú ilé ọlọ́gbàrà tún láti látara ọmọ ẹ̀ àti ló padà tú pé èdè ìlú ayé rẹ̀ àwọn nǹkan wọ̀nyí ká máa rọ̀ mọ́ ní àjò wa nínú ìgbésí ayé lọ́kọláya wa aya tó wá tẹ̀lé ó kan ọkùnrin tó wà in marriage ẹni tó níyàwó méjì oníyàwó mẹ́ta onímẹ́rin ẹ̀yin ìyàwó tẹ́ bá wà lábẹ́ wọn bá wọn lò bóòlù àwọn bá ní aspect kọ̀ọ̀kan olùwà wá ní. تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا إلا الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما ẹ̀yin ọkùnrin kẹ́ ẹ gbà pé ẹni kápá kẹ́ ẹ fẹ́ méjì nù obìnrin pé níyàwó àbí mẹ́ta àbí mẹ́rin ẹ ní níkápá kẹ́ ẹ ṣe ádùn láàrin wọn ádùn gan ta ni ẹ ṣe àníṣàwà the two concepts of ádùn àníṣàwà àti ṣàlàyé ẹ few days ago ìyàtọ̀ ń bẹ láàrin justice àti equality equality or equity yìí láti ní ìsìláàmù ní òun kọlù ní káṣe èyí ìsìláàmù jẹ ní káṣe yẹn tí ń jẹ justice láàrin ìyàwó méjì mẹ́ta mẹ́rin tó ń bẹ lórílẹ̀ èèyàn ọlọ́run ní ládàá ọmọ ẹ̀jẹ̀ èèyàn ẹ̀ lè ṣe wà lọ́wọ́ àrọ́ tó ń kódà bẹ bá sojú kòkòrò rẹ̀ méjì náà ni wọ́n ọkùnrin tó bẹ̀rù ọlọ́run yóò máa ń ṣe gbogbo agbára sínú ìgbọ́dọ̀ síbì kan ju nìkan lọ ní bá tó fẹ́ nìyí ẹni náà bá fẹ́ náà kí n ṣe tiẹ̀ náà fún bẹ́ẹ̀ bá tó ti fẹ́ gbìyànjú rẹ̀ tó kò lè rọrùn fún yín láti ṣe gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ ìdá ènìyàn فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة ṣùgbọ́n ẹ má tẹ̀lé sọ́dọ̀ obìnrin kan nínú gbogbo àwọn obìnrin tẹ́ ẹ bá fẹ́ kẹ wọ́n á pa àwọn tó kù sí kalùmọ̀ àlápọ̀ bí n ta fi kọ́ bí a sọ orí ìkọ́ فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة ẹ má tẹ̀lé sọ́dọ̀ ìkan nínú àwọn ìyàwó wọ̀nyí ní tẹ̀lé tán yányán fàtàdàrúhà tẹlẹmọ̀ àìlàkọ̀ tẹ́wàá apá yìí tó kù jì ẹnìkan yóò kù àbáwọn tó kù náà ni níbi tó ti jẹ́ mẹ́ta àbọ̀n jẹ́ mẹ́rin kẹwàá pa wọ́n sì di aṣọ àwọn rationale or wisdom tó bì á yí òfin ẹ̀sìn kọkùnrin lè fẹ́ yóò bìnrin kan lọ lórí mẹ́rin tó sì ní májẹ̀mú ìníkapá àwọn ẹgbẹ́ wọn mẹ́tọ́ pé pé kò sí tọ́kùnrin ti fẹ́ gbìyànjú ẹ̀ fún láyé kò lè kò lè ṣe déédéé lórí ẹ̀ tí ó gbìyànjú ti bẹ nínú àdámá ni tẹ́wọ́n aláṣọ àńkọ́lé àńkọ́lé ti yàrá ilé fọ́nì ti yàrá tọ̀hún ẹ̀ẹ́sìnì kan gbogbo yẹn àwọn physical physical responsibilities yẹn ọkùnrin tọ́lọ́ bá ṣàánú yóò máa ń pè fún gbogbo wọn méjì ni wọ́n ni mẹ́ta ni mẹ́rin ni wọ́n ni àmọ́ àwọn nǹkan mẹ́rin ti pé by nature òun náà ti jọ́rọ̀ ọ̀fẹ́ kò lè fẹ́ràn wọn bá kan láyéláyé kò lè fẹ́ràn wọn bá kan torí dáhùn àṣà láyé ní nǹkan tí kò lè fẹ́ràn wọn bá kan wọ́n bá lọ ọ̀dẹ̀ ìwọ gan lóbìnrin tó jẹ́ ajá ilé ọkọ tiẹ̀ ẹni tọ́lọ̀ bá fún lọ́mọ kan ṣoṣo tí òbí mi pẹ̀lú ẹ̀ òun yóò kó gbò fẹ́ ilé ayé ẹ̀ sílẹ̀ nìyí tó kù sí lára tó bá gbọ́ pọ́mọ kan ké mẹ́yà ẹ ẹ́ tẹ́lẹ̀ sọmọ tẹ́lẹ̀ o wọ́n bá ní ó lọ sùúrù ó dé ojú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ kí ló dé káàkiri ẹ̀yìn ẹ̀yìn kíní kan ìjọkejì ya jésù ẹ̀yà sì ti wọ́n ilé tó náà tó bá ti fún wọn pé méjì yóò pín ìfẹ́ yẹn lórí wọn ni wọ́n máa ti ń pọ̀ sínú ìsinmi pín ìfẹ́ yẹn lórí kò ní ìtẹ́rùn ogun wọn bá kàbáyé kó fẹ́ tẹ́tọ́ wá rí níwà àdámọ́ tó bá ń bẹ lára ọmọ kọ̀ọ̀kan níwà dáadáa àbí àìwà ẹ̀gbọ́ràn yẹn lẹ́sìn wọ̀ lára àwọn pásítọ̀tì náà tí ó mọ nǹkan tí ó mọ ìdìtámì yóò ló ti mọ nífẹ̀ẹ́ kọ̀ọ̀kan síra wọn sí. alùpùpù ẹ̀rí tó jẹ́ tọ́gbọ̀n òní ah, àdúrà báà ni ẹ̀wọ̀ àdúrà ni wọ́n náà ti pọ̀ jù wọ́n náà ti pọ̀ jù àmọ́tẹ́ ní first second àti thousand million ah, ẹ̀wọ̀ ẹ̀kọ́ ni wọ́n àmọ́ tẹ́ rí yẹn kó lágbà mi tẹ́mi jẹ́ tẹ́ rí tó bá lọ lọ sí ìṣòro tó ń lára ọmọ yẹn kò jẹ́ kí tẹ́ lẹ́yìn ẹ̀ sí àwọn tó kù sí òṣòro lára wọn. àdámẹ́ni so that is sign and major factor ìyàwó kìíní ìkejì mẹ́ta mẹ́rin lábẹ́ ọkùnrin ìwùwàsí ìkọ̀ọ̀kan nínú wọn ó máa ń dìtá ní irú ìfẹ́ tọ́pọ̀ ní máa ń fún wọn àdámẹ́ni fàlìnàpò jùbìlẹ̀ sí alàmà àbẹ̀tìmẹ̀ni àṣàrẹ̀ ilé ìhà àwọn lágbàwà náà sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ gidi ní àlọ́pò jùbìlẹ̀ alàmà àbẹ̀tìmẹ̀ni àṣàrẹ̀ ilé ìhà ẹ̀ní ọlọ́run bẹ́ẹ̀ ní lórí àdámà kó fẹ́rẹ̀ ní bá ẹ̀mí yìí ó rọ̀ mọ́tò ẹ̀gbẹ́ ìṣúká burú lọ náà àwọn ìṣẹ́ ìdá kọ́ lọ gbọ́ yé dáadáa tó bá bọ̀ náà ọ̀rọ̀ ṣiṣẹ́ tó tó ti ṣẹ̀rí ó ní ò ní wà lóò lórí ọkọ kódà kó jẹ́ ìwọ̀n ìfẹ́ ló wà lábẹ́ ọkọ ẹ̀ kò ní sì fẹ́yẹ̀ hàn torí kò síjọ́ tí ó ń rí ìsinmi lára ẹ̀ kò sójọ́ tí òun dá ń dùn kàdà kó gbó lé tó bá sì lóde ọkùnrin oníranù kàákẹ́ lòmíì ìta ló mọ̀ náà ìta ni lẹ́yìn ọjọ́ kí náà ń pè é ọjọ́ valentine nìkan lẹ́nu ọ̀sán pàbíyàwó yóò bá ti valentine kàrá yìí lẹ́jọ́ mọ́ra yóò kéré torí pé kò rí dùn kí wọ́n á wò tó bá tó pé irú obìnrin yẹn tí wọ́n á pé méjì mẹ́ta mẹ́rin lọ́dọ̀ ọkọ ẹ̀ lọ́dọ̀ ọkọ wọn sọ pé yóò padà pàṣẹ ẹ̀yẹn nìyí.

torí àwọn nǹkan tí ó máa jáde náà ní ìtẹ̀mí obìnrin ọmọ ìyá mi bìnrin kan àrùbọ̀ àwọn ọ̀tà ọ̀rọ̀ àhà ọmọ ìyá mi dáadáa ni ó jẹ́ sáníà lọ́dọ̀ ọkọ ẹ̀ òun láti ó bá ń lé bí yẹn bá ń dáyé bí ma ó lè bí lọ́mà ṣùgbọ́n nínú ètò ọlọ́wọ́ bá gbogbo ohun tó ń yàtọ̀ fún lásbọ̀n òun náà ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí mẹ́tọ̀ àgbò tó wọlé ọkọ̀ sí báyìí ó tètè rí ọkà àwọn ìyá àwọn ọmọ ìyá yẹ ó ní wọn penetrate ó tètè rí wọn pamara because ó ẹ̀sìn yé and ọlọ́sẹ̀ ní coastal western league so kìnìkan kìnìkan òun bá wọn wá di nation òun ni ó ṣe bí wàá pé responsibility àwọn màmá wọn ẹgbẹ́ wọn ní bá wọn gbé ìfẹ́ náà kí ẹ̀. so ìfẹ́ yẹn wà ńbẹ̀ ajẹ́wá ọrụ ọ̀rọ̀ ọjọ́ kan bẹ́ẹ̀ ní ìlẹ̀ bá ń gbọ́rọ̀ kí tí wọ́n tó àti fámìlì wa lẹ́kọ̀ọ́ ni kóló àti ọkọ̀ àwọn àwọn ń sọ̀rọ̀ lójọ́jọ́ tòun àwọn ń sọ̀rọ̀ àwọn ń sọ̀rọ̀ ẹ̀sìn ndị ló bá ní ọlọ́run ṣàánú gbogbo àdúrà ìyáálé ẹ̀sẹ̀ tọ́lọ́run sórí fún méjì náà ni mo nífẹ̀ẹ́ àmọ́ tó lọ́dọ̀ ti ẹ̀ yìí ó ti pọ́fẹ́ẹ̀tì ní àti lágbára ẹ̀ lọ ọlọ́run sọ̀rọ̀ ó ní nǹkan méjì ni nǹkan méjì kan bẹ tó máa ń sọ mi ló bá àwọn kan ló máa ń constitute nǹkan yẹn ṣùgbọ́n obìnrin òkú mọ̀ ó ó lọ́pọ̀ àwọn bọ́lọ̀ tó sàánú ẹ̀ tó kì í jẹun nígbà ọ̀pọ̀ àwọn bọ́lọ̀ tó cook yìí kan kì í lọ́bẹ̀ oúnjẹ tó bá fẹ́ jẹ ní ìfúnni olè ni kò sì jẹun ilé ó kàn wọ bẹ́ẹ̀kì ìfura bẹ́ẹ̀dì kó sì ra ní bọ́ọ̀tù tó àmọ́pẹ́ wa bá ní captain cook ẹ̀ bá ní kíní kan ẹ̀ wá ní òun náà bí ó ní kò dáìsí oúnjẹ ìtàgé so ó ní ìyẹn gbogbo tó ń bá ti wà lọ́dọ̀ ẹ̀ ń òfin ní sí ìgbèjì nípa wọn èyí tó ń bá fẹ́ yìí ó ní kejì tó ti kó òun jọ́kùnrin tó pe wípé èyí tó gbogbo yá ẹ̀kú náà lòun níbi eré àmọ́ kò sásìkò tó ń bá béèrè sí tó fi gùn òun oníbẹ̀rẹ̀ tó wà wò pé bóyá ní méjì yẹn ó lóun sọ jáde bóyá méjì yẹn ń bẹ ó wà lára tí ìyá nílé fi wíìkì tí ò fi fún ìyàlẹ́ bí káàkiri tó fún òun fún wọn kí ẹyà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èlé gbọdọ̀ sọ́dí ọkọ èèyàn kí ẹ fi máa kí ni ọ̀nà tí òun tẹ̀lé kí òjò ọkùnrin ọkùnrin bí ibẹ̀ bí àwọn bá dọ̀wọ̀ ẹ̀kẹ́ títí ẹ̀ náà nìyẹn ó láyé kí kó máa túbọ̀ kọ́ fún gbogbo gbà àwọn yìí wà ìjòjá sọ̀rọ̀ ká tó má rí gan-an yóò rí bọ́ọ̀fẹ́ rẹ̀ yí báyìí <laughs> gbogbo àwọn ọmọ yẹn gbogbo sẹ́kọ̀ọ́ wọn ló tẹ̀sí sí nìkan ọkùnrin yìí ńlá ní ìwé ẹ̀ ọkùnrin yìí bìrì ẹ̀ bá ń bá ń sọ inú wọn bí ìtẹ́ ìdíje ẹ̀ bí alábùdé mo ń bẹ nu lé lápọ́ọ̀pù ní gbogbo ẹ̀ bá gbọ́ yé bẹ́ẹ̀ àwọn tó kù tẹ́jọ wà lábẹ́ táwọn bá gbọ́ ilé ẹgbẹ́ sọ bọ́nà tó kọ sí wa nìyẹn ẹ bá tẹ̀lé ẹgbẹ́ bá sọ̀rọ̀ báyìí fóònù àwọn bísẹ̀ pàmìlẹ̀ ló mọ̀ bá sọ̀rọ̀ báwo ni kìnnìkan ó lè kó lórí ẹ̀ báyìí títẹ́ gbogbo mẹ́ta ìwọ wọn á fẹ́ mọ́ wá sọ pé òun lè kọ́ òun lè lóru láìsá ìbẹ́ àti kó ọ̀gá àwọn ọba tó tẹ́lẹ̀ sí gbogbo ìgbà òun ní wọ̀ àwọn nǹkan yẹn agbọ́dọ̀ bọ́ yẹn tẹ́sí rí another factor bóbìnrin bá ti lè béèrè lọ́wọ́ kan lọ́wọ́ ọkùnrin sí ìtẹ́lẹ̀ òtún lọ sí ọkùnrin sí bóbìnrin bá ti wà too much request to you too much excessively gbogbo nǹkan ó bẹ̀rẹ̀ ní pọ́pọ̀ ní gbé mi lọ sí tọ́lẹ̀tì fún lọ́pọ̀ àwọn tó wà bẹ́ẹ̀ láti fúnra wáyé tó kò sí bóṣùn ti lówó lọ́wọ́ tó tó ẹ̀ tí gbogbo nǹkan láyé náà ní pé baálé ni mo fẹ́ baálé ni mo fẹ́ tẹ́lẹ̀ fún mi tẹ́lẹ̀ fún mi ó máa ń sú ọkùnrin mi torí báwọn ọkùnrin àti sábà ráyè ọ̀rọ̀ pé owó wọlé lẹ́yìn kọ́lá òun ẹ̀ lòlò lọ sí fún ẹ obìnrin ẹ̀rọ bá túbi gáàsì wá tẹ̀lé bá túbi ẹ̀rí ipò orí gbogbo wà láti náà kó bọ́ọ̀n káàkiri ìbéèrè bá yìí tó tẹ̀ fẹ́ ìwọ náà ìṣáàjì kó bí kó kó ìṣáàjì fúnra ẹ̀ tó bẹ̀rẹ̀ báyìí tó gbogbo ògbà ló máa ń jẹ́rẹ̀ abébìtì lórí ọkùnrin tẹ́ bá ti tó bí ìtẹ́ fún ẹ̀rẹ́ tó mẹ́rin yóò bá wọn yẹ ọ̀dọ̀ èèyàn báyìí àwọn ibi tí ìrìn lábàá dà wọn yóò mọ̀ olú ẹ̀kọ́ rẹ̀ obìnrin ní ti ń bẹ kò tí wọ́n ti ń wọ́n lọ ọkùnrin wálẹ̀ bẹ́ẹ̀ ni àṣìkòtọ́kọ́ bá ń bí lónà ọmọ tó gbà pé èmi náà bọ̀ gọ̀ ní fámìlì wa náà èmi náà à èlà ara ò àwọn ọ̀tọ̀ ń sì rèé gbogbo òṣèlú yẹn ti yá wọn gbàdọ́kọ́ bá ń bí ní ohun sàngó àwọn ọ̀rọ̀ ajáde ni àdíkà náà ra mọ́ ẹ̀rẹ́ni káṣá ọ̀rọ̀ àwọn ọdún lọ bẹ́ẹ̀ ni bá ń pa wọ́n gbà yẹn òní rẹ́ni nínú wọn tún gan ó pa mára tòró mọ òkú bàbá lára ẹ̀ lásìkò yìí ṣé dájú wà yóò tún sọ pé àfúnà àbúlé rẹ̀ yẹ àwọn ọmọ gan òní jẹ́ mọ́ péréperé ní ti dúró lásìkò yẹn pé ó dàbí pé tọkọ ní ti tọkọ wa lára ẹja fi lára balẹ̀ àmọ́ wọ gbogbo yẹn ò yẹ so àwọn òkè wọ̀nyí ó wà natural lábùkátà sí ká sọ́dọ̀ ara wa dáadáa ìwọ́n nìkan ló ń lọ lọ́wọ́ ọkọ ẹ̀ òtùmọ̀ níṣọ̀ ọkọ ẹ̀ gbàtẹ́gbẹ́ méjì kò sí nítò ní àtẹ́yìn babalá wọn ni pé bọ́kọ mi ṣe nígbà tí mo jẹ́ pé nìkan mo wà lọ́dọ̀ ẹ̀ kò náà lórí nígbà tí tó fẹ́ lómi lè ní kò sí nítò yóò sì yìí torí tó bá yẹ two hours or three hours ló fi yín láyé àtẹ́yìn ìtẹ́lẹ̀ yóò fi sí méjì ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sọ̀rọ̀ fún ibi tí wọ́n ti ń sọ ẹ̀dùjọ́ ń ṣe àwọn awájú yẹn lásọ pé ibi jẹ́ nìkan ìbádà ni kìí ṣe fàájì nìkan kìí ṣe fàájì kí ẹ̀sẹ̀ wọn ò kí wípé fàájì nìyó fàájì nìyó fi para ẹni fàájì wà ní ọ̀rọ̀ lọ́yẹ̀ ní àfàájì máa ní àfàájì làwọn ẹ̀dà àwọn ẹ̀sẹ̀ fàájì fàájì nílò ẹ̀sẹ̀ fàájì ìjọ ọjọ́ mẹ́rin sí márùn-ún ṣe fàájì yẹn iṣẹ́ aláṣẹ kú ni iṣẹ́ gidi kò sí fàájì mọ́ kàn fi ní sí ẹ̀ kò tún tèmi ló wà sí covid dé strength tó fi sùn ní bẹ́ẹ̀ ni nìkan so ilé ọkọ yìí pé tí mo wá fẹ́ gbádùn òun fẹ́ mọ́ wá yẹn falala no no no ó yàtọ̀ sí ilé òbí èèyàn so ibi tí tí ìjọ ọkọ bẹ̀rẹ̀ nìyí bẹ́ẹ̀ bá ti wá ń tó méjì mẹ́ta mẹ́rin lọ́dọ̀ ọkọ bẹ́ẹ̀ náà ni ọkọ mọ fún gbogbo àwọn àkùnrin ẹkùnrin torí pé yóò di ẹni ìgbéwájú ọlọ́run tó bá ti kú lẹ́nu nìkan كبر سنة لفرق صلى الله عليه وآله وسلم نالس أبو رائعة رضي الله عنه هم أحمد بابتني هو أتى أقول لها جزء منه النبي من, من كانت له مرأتان فمال إلى أحد إلى إحداهما جاء يوم القيامة وأحد الشقين فاقط أن يوم أن يوم طبعا يوم بين مجد وبين مجد tí wọ́n jẹ́ ìyàwó ẹ̀ ó wá fún ní more concentration ó fún kan ní more focus àbí attention ju kejì lọ ó wá pàkejì kì í ẹ̀mẹ́mẹ́ ẹ̀fọ́lẹ́ mẹ́ta ohun tí yóò sáà fáyé láàrínláàrínlọ́wọ́ ṣùgbọ́n àwọn ọmọ tí ẹni yìí ó lè gbé wọn sókè ó lè gbé wọn mọ́ra àwọn ọmọ tí ẹ̀lú fẹ́ràn àmọ́ ìyá wọn nìyí gbogbo ọpá ti tẹ́gbẹ́ kan lóòjọ́ àìkìyà náà ń láti mọ̀ pé ọkọ tí ì ṣe déédéé láàrin àwọn ìyàwó ni yóò tẹ̀lé hà yóò tẹ̀lé kanú àwọn ẹ̀hà méjèèjì ẹ̀gbẹ́ ọ̀fun àbẹ́gbẹ́ ó sì ó wọ̀ ọ́ bó bá ti wá rìn yẹn yóò jẹ́ kí náà fáwọn tó kù lọ ó fi sọ́dọ̀ ìyàwó lọ. wá ní wọ́n mọ̀ o ọkọ oníkó ti fẹ́ lọ́nà ìjàkùn kú bó o bá ti lé ìkì ọkọ ẹ ní kó o ti fẹ́ lọ́nà ìjàkùn kú kí ló fa ọ̀rọ̀ yìí gbogbo kó wá ti rí fò gíga ní gẹ́gẹ́ bí field of competition mi ò fẹ́ dàbí lọ́dọ̀ kọ wa mi ò fẹ́ dàbí lọ́dọ̀ kọ wa mi ò fẹ́ dàbí lọ́dọ̀ kọ wa èmi ò mẹ́ta ni wá mẹ́rin ni wá méjì ni wá èmi náà mo jẹ́ ìyá ni mo fẹ́ kọ́kọ́ mi fẹ́ràn jù èmi náà wọ́n fẹ́ kẹ́yìn mi ní èmi ní ààrẹ ọlá èmi ààrẹ ọlá ni mo fẹ́ kí wọ́n fẹ́ràn jù èmi ní gbẹ̀yìn àgùn ní lápá ẹ̀ mo fẹ́ kí wọ́n fẹ́ràn jù mo mọ̀ wá sẹ́ erékeré ojú ọkọ̀ wà kọ́kọ́dọ̀ ìyẹn kan mú wọn yìí tó ní ìsúdẹ̀ lọ́wọ́ ìyẹn aṣọ ọdún tó wà láṣọ́ra àwọn aṣọ kan ń bẹ tí bá wọ̀ kọ́kọ́ ni nígbà tó ń lọ sí ó bá kàn mí ó máa ń dá ọkọ̀ lọ́rùn ìsìláàmù tako ọjọ́ tọ́kọ mi bá ń ṣiṣẹ́ ọjọ́ tèmi dé àwọn oúnjẹ kan wà tó ń pè kọ́kọ́ mi tó pé ọkọ mi bá jẹ sẹ́ńdẹ̀ yóò tún máa ń bẹ̀rẹ̀ fún òtún jẹ fún òtún jẹ wẹ́ẹ̀ mí ni ìsìláàmù tako wọ́n lẹ́kùn tako ó ṣe dèédé téèyàn níyàwó kan ó bí ọmọ tó méjì lẹ́ta gbogbo àwọn ẹ̀ka ìlú náà wá ń sáré lọ́dọ̀ ìyàwó ti káàkiri dáadáa sí ìyàwó tí àwa lè wa ìyẹn ò ṣe é sábúrú ṣe é sábúrú àmọ́ abúlé tó kó mọ wá rìn wípé kọ́kọ́ mi fẹ́ràn mi débi kó gbàgbé àwọn tó kù láti sọ lẹ́ẹ̀kan wípé bó o bá ti fẹ́ kọ́kọ́ rẹ̀ ti pàdé ọlọ́run náà ló ti parí fún wa gbogbo obìnrin tó bá ń sá eré tí wọ́n pé méjì mẹ́ta lẹ́yìn lábẹ́ ọkọ tó wá ní kò nìkan ló wá jẹ́ queen queen of family ìbá jẹ́wọ́ nìyá yẹn tó sáré irú ẹ̀ ìbá jẹ́wọ́ nìyàwó tó sáré irú àgbẹ̀tì ìyá yẹn

pápá ìjọsìn ni àbí pápá ìjọsìn ni ṣètò bàbá pé mo fẹ́ ọkọ mi èmi nìkan mo fẹ́ jẹ́ àyè ọkọ ojúlówó ojúlówó ìyàwó ojúlówó ọkọ torí pé wọ́n ní ó bọ̀ ń bọ̀ wọ́n ní àwẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ayé ìsìn wa ní ẹgbẹ́ ọ̀dà wọlé náà gbogbo àrùn lẹ́gbẹ̀ẹ́ ìdí nìkú àwọn ìjẹ́kọ́ tẹ bá dáhùn nìkan jù tó bá wọ́n nẹ́ẹ̀sì ẹ lọ́yìí ló lọ gbogbo ara ní tẹ́ ẹ bẹ̀bí fún ìkùn. àwọn ayé jàdìlíyà láti máa ń rí tóbìnrin bá ti di táwọn tó méjì mẹ́ta mẹ́rin lọ́dọ̀ kan wọn wọ́n máa wá jalè jìra wọn wọ́n máa wá jalè jìra wọn ìjọ máa ń sọ̀gùn fẹ́sọ́kọ́ èyí ni ó sọ̀gùn kó nira fọkọ̀ àgéjì àwọn tó kù àkọ́kọ́ ní obìnrin tó bá ti rí pé oògùn fẹ́ ló ń sọ sọ́kọ ṣíríkù nìyẹn ẹ̀bọ haran ni àná Muhammad sallallahu alaihi wasallam ó ní ìmẹ̀ sàmà ìmà ìwà tí wọ́n lẹ̀ tẹ̀ ṣe nǹkan ni ní àdìgbà ń pèrè nìyí rahmanullah ó ní gbogbo ká máa so pàrọ̀ à ń so lóńdè à ń so mọ́ra so síra mọ́ra tá a pẹ̀lú bẹ́ẹ̀ kó náà ni ó dáàbò bò wá àti obìnrin tí ń ṣe oògùn fẹ́ tọkọ àdáde ní ìwà yẹn ìwà ẹ̀kọ́ ni o obìnrin tí ò bá ń lélẹ̀ kó lọ mọ̀ wípé lóòótọ́ olóòfà bú fọ́pọ̀ ẹ̀ àmọ́ ògùn fẹ́ tó ṣe fún bó bá ń sùn gan yóò mọ́ lára bó wà níbi iṣẹ́ gan eré bó ìbájọ́ padà sílé ni ó ti da làákàyè ẹ̀rú ìfẹ́ yẹn ti bójú dúdú pé kò dáyà tẹ̀ gan màmá ìwọ nìkan náà ni mo rà bó ta ìwọ náà ni kó wá sọ́dọ̀ ẹ̀ kò ti ráńjẹ̀ ní oúnjẹ sí ẹ̀bọ nìyẹn iṣẹ́ náà ti wá pẹlẹ tí èkó wọ àárín àwọn sáǹkìrà ọlọ́sùn náà lẹ́yìn ọlọ́ọ̀dù tó ti báyẹ̀ oúnjẹ pé ká sí àjíná ń pè ẹ̀dá nǹkan mọ́ ọkọ pè mú ní èyí tó tún gba dé kan káàkiri táwọn obìnrin máa ń lò yìí kayamata òṣòjọ́ tí mò ń pè káyá ẹrù mata ẹrù àbíkú mọ̀ ẹ̀kọ́ tẹ̀lé ìdáwúsá káyámáká àbí káyámáká afala tàbí ìdánláyà ọkí ọmọ ìyá ìlú mùsùlùmí wà bẹ̀rẹ̀ ọlọ́run káyámáká náà ní òbí ẹlòmí yóò ṣe ń dúró lọlé ọkọ yóò mọ ọkọ àti fẹ́lẹ̀ ní àti ní yóò máa kọ̀ǹtú ọkọ̀ ìwé bá ṣe wù ní ó ti wá ó ti wá develop lẹ́yìn débi wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìgbà náà ràgbà tí ó ní òkú òṣìrà nínú ta gbọ́ tó sì já wọn ní àǹtí tí ó dé dì náà ìpé kò rí bẹ́ẹ̀ tí ó dé dì náà ìpé kò rí bẹ́ẹ̀ àwọn yóò kẹ̀lé

ó wọnú yàrá ọmọ yìí tó ti sùn síbẹ̀ ní tó ti jókòó síbẹ̀ ó rí àtúnṣe ìkùnjú tànàtò báyìí fún gbogbo wọn wọ́n bojú wọ́n bá ọ̀gá jẹ́ kàtúkè kíjẹ́ rẹ̀ kíjẹ́ tó ń ṣe lójú mi dáadáa olúbá má tuntun ó mẹ́kọ̀ tọ̀hún dé tó ní yàrá wọ́n jọ sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ lájáde ìfúkàn ní wípé ọkọ̀ ẹ̀ nílé ti fẹ́ dé lálẹ́ ti fẹ́ dé lálẹ́ gbogbo owó tó pa tó bá nínú owó tí mo pa nínú ló bá wù mí kí ló sàmì wọ́n kọ́ fún gbogbo tó pa lọ́dọ̀ oko fún ìyàwó ẹ̀ mo bá tún lọ́jọ́ kejì gbogbo ní òfin na àwọn àgbẹ̀kùn wọn nwa nsara fún yàwó ìyàwó yẹn ní tó ń ṣẹlẹ̀ bọ̀ ọlọ́run fún nílà àtàyè owó yẹn kò ná òun náà kíkò owó yẹn ó ṣẹlẹ̀ n'ime di ọ̀sẹ̀ ó tún wá yà lọ́jọ́ ọ̀rẹ́ yẹn ó jókòó sínú yàrá ẹ̀ ó tún padà wá mú àtíkè ibẹ̀ ní tó ń yàrá fi wọlé dé ẹ́ gúnmù kí mo yí lọ́wọ́ nígbà yẹn ṣe bí pé ojú mi ti padà ṣe sí ní kí ní ah, o eléyìí special ni o òun lò ní láti kí lẹ́nu pé ẹ̀ tí wọ́n fẹ́ tẹ́tẹ́ ìdánwò ibẹ̀ nìyẹn kí wọ́n sẹ́ǹtì pé ah, ọkọ̀ omi nínú ilé mo sì rà kọ́dà kò sọ ọ̀fẹ́ kọ́kànlá jáde ni ó wá délé ọkọ̀ ẹ̀ bá dé lálẹ́ ìta àpọ̀ yìí ó ti bàjẹ́ ọkọ̀ bá dé ó kì nọ́mà kò jábọ̀ fún olóhùn bá pe àbú àbú onírẹ́ ó dà àwọn owó tí mò ń kọ́ láti lọ jẹ́ ọ̀dọ́ yìí mò ń fìfọ̀ ẹ̀ sí àdúgbò torí kò jẹ́ ẹni ọwọ́ mi náà nà òun náà ló kó fún yín owó owó tó ń pa lójoojúmọ́ níbi ọjà wọn owó làbọ̀ mọ́ kó fún yín ẹ̀yin náà lẹ́nu wọn níta kó fún yín ìbéèrè ẹ kó jáde ẹ ó ogun fún eléyìí ẹ dábẹ́ bá ń fèsì torí ọlọ́run ogun bí lélẹ́yìí àti wàlà táàbí pè ní ẹbọ kí ni ẹ̀bọ̀ láàrin ilé àtàwọn ìyá ọjọ́ ìpínlẹ̀ àmì ọ̀tọ́ ìyá lódún káàkiri àti kè lásán kódà ẹ̀rí fi hàn wá wípé àwọn tọ́lá àwọn máa ń ta gbogbo àwọn nǹkan tó lè ṣe mí kọ̀ọ̀kù yìí ní ìlú mi ní dákọ̀ wọ́n ti orí ti àwọn iṣẹ́ yẹn sára tí wọ́n ń tà bíi lẹ́ẹ̀dì kankan tí kò bìnrin ó kàn rà á normal grant pé òun kàn ra nǹkan tóun fẹ́ fi máa sọ̀sọ́ nu ilé ẹni ẹni mẹ́sàn-án débi kí ń jẹ́ lẹ́kẹ̀ẹ́ olóòtú kéde ìbá fẹ́ ra wẹ̀ ní ìkùrù kí ìrànwọ́ talẹ́ tí yóò máa lọ́wọ́ ẹ̀ nínú àwọn ọmọ àá àwọn tí wọ́n ta wọn nínú àwọn ọmọ àá ti rẹ̀ ni fẹ́ ta ilé ilé iṣẹ́ ìdáhùn dáadáa yóò dáadáa fún àwọn dáadáa ìlànà ìlànà gbogbo ẹni bá rí ìrìn àjò bẹ́ẹ̀ láyé kò ní ní rẹ̀ èyí tí ó kàn pààyàn lẹ́kùn ní wípé ó súnmọ́ káwọn ọmọ tẹ̀ náà foríkò nígbà tẹ́ ẹ ṣe lọ́dọ̀ ọkọ yín àbẹ́jẹ́ mẹ́ta lọ́dọ̀ ọkọ yín àbí méjì náà lè lọ́dọ̀ ọkọ yín àbí nìkan náà ni tó àwọn àrùn sọkọ ẹ̀ irú ọkọ bẹ́ẹ̀ padà ní tọ́lọ̀ ò bá tètè tú kó nǹkan jẹ́ ìwà òun náà ni ọkọ ẹ̀sìn òun náà ni ògùn fẹ́ tèèyàn nílọ́dọ̀ ọkọ ìwọ tí ọkọ òjọ lójú ọkọ dé ọkọ ẹgbà kan lọ́wọ́ ẹ̀ ó ìdókòó náà ni gbígbà pé ẹ káàbọ̀ ẹ ìjà kó tó lọ láàárọ̀ wá lọ ògùn fẹ́ rárá o rárá àbúrò jẹ́ ìyàwó Aisha ọkọ rẹ̀ Zubair azubair fún làwọn agbọ́ wípé ẹ̀sìn lẹ́yìn ẹni bí kọ́kọ́ ìyẹn ní mọ́tò asma yóò jáde yóò lọ já kókó tí ó wà já fún ẹ̀sìn yẹn yóò tún wá wọ ẹ̀sìn yẹn àǹfààní láti lélẹ̀ yìí ó ṣe gidi bí kọ́kọ́ ìyẹn ní mọ́tò nínú gájẹ́yàn kéèyàn jí láàárọ̀ kéèyàn jí láàárọ̀ wú ò lè ilé mọ́ tó wá lọ mú mọ́tò ọkọ̀ kó tó fọ́ àbí mẹ́tìn lórí kó tó lọ fọ́ kó yàtọ̀ síra obìnrin wá ń lóṣogùn fẹ́ tí kan àwọn obìnrin ẹ̀ka láàrin ọdún kan wọ́n mara wọn àwọn obìnrin tó ti táǹtì fọ́kọ́ wọn lọ fẹ́ràn àwọn ọjọ́ tí mo gbọ́ mo ní ẹ̀ tẹ́ẹ̀tẹ́ ní wọ́n ní bẹ́ẹ̀ ni paul parí oṣù lóṣù náà ni mú kó wá lọ fẹ́bìnrin ní ìyẹn wá ní àfi kí n bá ń o bá ti bí ní kò fẹ́ràn rẹ̀ <laughs> gbogbo àwọn nǹkan yẹn ẹ̀rí ṣeré gbogbo àwọn nǹkan yẹn ẹ̀rí ṣeré gbogbo ẹni tó já sí pé bọ́pọ̀ bá bẹ̀rẹ̀ kú kébí bẹ́ẹ̀ pápó ní dáná tó bá ń ká ọmọ lára nígbà tí àjáde yóò lọ mọ̀ wípé ayé kan náà lájọ tẹ̀ wọ́n dànù ebi tó ń jẹ́ sí gbogbo àwọn kò lè dé kọ́kọ́ ó fẹ́ ríyàn tó ó tẹ̀lé jẹ́ tí ò sì fẹ́ lọ́kọ ni tó wà ní ọkọ obìnrin tí ò bá sì fẹ́ lọ́kọ tó ò fóun lè dúpá ju tẹ́lẹ̀ tó fẹ́ lọ lára ọkọ kókó mọ́ sí ìmárì kó sì wà níwà wípé á ah, àdámọ́ mi àdámọ́ tó le ní ní olùkọ́kùnrin kan bẹ tí màá lè gbọ́rọ̀ tó lẹ́nu kókó wà bẹ́ẹ̀ pé kó lè gbìyà ó lò bẹ́ẹ̀ pàdé ọlọ́run yóò fẹ́ fúyẹ́ fún un níwájú ọlọ́run pé kó lọ́kọ kó mọ́ lè gbọ́rọ̀ sí ọkọ ẹ̀ lẹ́nu فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة ẹ̀rì fẹ́ràn wọn bákan oríṣẹ́lá àdíṣẹ́lá àtọ̀sẹ́lá nìjẹ́ ní ma ń ṣe déédé láàrin àwọn ìyàwó ẹ̀ yóò allahumma aza kìtìní allahumma amlik fẹ́lẹ̀ tẹ̀lómi fi mọ̀ tẹ́mìlì wọ̀lá àmì tó ní wọ́n lọ́wọ́ bá ìpínlẹ̀ náà ti pínlẹ̀ àwọn ìyàwó mi nìyí o bóyá bẹ̀sẹ̀ jẹ́ méjì ọjọ́ mẹ́ta mẹ́ta ni ọjọ́ méjì méjì ni ọjọ́ mẹ́rin mẹ́rin ni orílẹ̀ bá ti jọ rìkọ́ọ̀fù sí tọkùnrin bá ń súnmọ́ obìnrin méjì mẹ́ta nínú ilé tó ní wọn níbi eré ìbálòpapọ̀ kò sí bí ẹ ti fẹ́ ṣe láyé ọkùnrin ó mọ níbi ìjọdọ̀ ìṣẹ̀lẹ̀ yẹn sálọ torí obìnrin yẹn lọ sí ra wọn ládàámá mo tó já sí pé wákàtí kan mọ́ fi bẹ pẹ̀lú ẹ ní bí ó bí ó ìgbà tó sì ní òun fẹ́ rí ọ̀pá ní oṣù fẹ́ sùn ilẹ̀ ti fẹ́ ìrọ̀lá lọ sí iṣẹ́ nígbò jẹ́ orí ẹwà láì kúrà dájú ọ̀gbọ́n súnmọ́ mi dáadáa dájú ọ̀gbọ́n súnmọ́ bàbá tẹ́ ẹgbẹ́ náà wọ́n ló ní wa obìnrin tó bá ti kọjọ́ sí tiẹ̀ yóò padà rẹ̀ mọ́ dáadáa kódà ó wà lẹ́nu sí kànáàdà lọ́wọ́ yóò padà ìṣe tó fi fẹ́ tó àlejò ní àlejò ní so irú àwọn nǹkan wọ̀nyí ọkùnrin olùsí lọ́gbà ń bẹ̀ wà ní tó fún irú wa tàkẹ́kù fàtí na lọ́ọ̀nà tẹ́ẹ̀nà ọkùnrin ọ̀rọ̀ bá ti ara yi tọkọ bẹ̀rù ọlọ́run lórí tí lábẹ́ ó fi sọ́dọ̀ jù kan lọ kódà kò sí tó burú á ó mú òfin tẹ́sí ara ń tóbi àríyá pé mi ń tẹ́sí inú mi dídùn kí ní tó bá ti lọ́jọ́ sí ní àyẹ̀wú àwọn àbá wọ́n kò ní yí tọ́ torí pé òfẹ́ nífẹ̀ẹ́ kó wá gbé àyè ẹ̀ náà tẹ́lẹ̀ òfẹ́ kó rí dùn náà ni ó wá náà tó ń wíìkì sí tí ìyá ilé ẹ̀ fi mókè àbí tí ìyàwó ẹ̀ fi mókè kò sí tó kú tó sọ fún náà tẹ̀lé lọ́dọ̀ bá ti kàn yín ara àwọn àtẹnumọ́ ń gùn yìí tí ọ̀dọ́ yóò fi rẹ́ ìròyìn láti wá

tó dè mọ́ra tó ní kọ́ mọ́ ti jẹ́ àwọn ìpín ìjọ ní kí o gbọ́ ọkọ̀ ẹ̀rí fọ́ ọ̀jẹ̀ fún yóò ṣàtúnṣe ara ní tó bẹ́ẹ̀ ní ó wù àwọn tí ìyẹn pé ó fún wa yẹn ṣe kí pẹ̀lú wa eléyìí ìpìlẹ̀ nínú ìpìlẹ̀ ọba a láàrin ara wa sábẹ̀rọ ọlọ́run fa iná wọn hàn kẹ́ ọ̀fún ọ̀rọ̀ sí ìmá ọlọ́run ọ̀bọ̀ oníkẹyìn wà ìyẹn tẹfọ́ ọkọ̀ yòówì láàrú kò lẹ́mí sáàtì وكان الله واسعا حكيما wọ́n yẹ̀ tẹfọ́ ọkọ̀ tó wá ṣe ìsolúṣẹ̀ nǹkan máa àbí ìkọ̀ǹkúrù nǹkan máa ẹkún mi ń tọ̀ láti ní kí máa lọ àbọ̀kọ náà ló ń tọ̀ ẹ wo ẹ ń wa ìfẹ́ láti pàdé so ìdọ́lọ̀ lájọ ìmọ̀ náà nìyí ní kí n bẹ lẹ́sùn lọ́mọ láàrin wa ọlọ́ọ̀ni fọwọ́ kan màá tẹ̀tọ́ ẹ máa wá lọ táwọn méjì bá jọ kàn fún àwọn máa yóò rọ ní kálukú lọ́rọ̀ àkọ́kọ́ ọlọ́run padà pèsè ìyàwó mi fún tí ó tẹ́ lọ́rùn ìyàwó náà ọlọ́run padà pèsè ọkọ ní ìlú tó tẹ́ lọ́rùn ọlọ́run padà rọ ní kálukú lọ́rọ̀ ìyẹn dáa wípé tẹ̀kànjọ wà kéde máa ń tẹ́lọ̀ lára ara ń lọ kúníkàlù padà lọ́lọ́tọ̀ ó lóore ju wípé tẹ̀kàn wá ń tẹ́lọ̀ lára ara yín ìyẹn is the last position èyí is the last solution tí gbogbo tí Islam kálẹ̀ ní tí ó bá wọ́ọ̀kì máa kó ní kálukú kó mọ lọ́rọ̀tọ̀ táwọn gbèbí ọkọ ẹfẹ́ nì nígbà tí a bá túká wọ́n mú gbèbí inú ìyàwó nígbà tí ẹ bá túká ẹ túká lórí pé ọ̀sẹ̀ fẹ́ ni má ti ọmọ fún yín tó kódà ń tún mo gbọ́ yé wípé ọmọ ti ń lọ bí mẹ́fà sí méje láàrin wọn ọ̀dọ́ náà ni wọ́n ọ̀dọ́ náà ni wọ́n ìjà yẹn ń lé débi pé ó tayọ àlà kò sẹ́ni tí ò fẹ́ dá sí náà tí wọ́n mọ̀ wọn papọ̀ dánwò àwọn àfa dá sí àwọn ìgbìmọ̀ tó lóye náà tí wọ́n kọ́ńtà dá sí eventually lára tó bí wàhálà ni wípé. torí pé ọkọ rẹ̀ tẹ́lù mi wá lórí pé nǹkan rí ọkọ ti tẹ́lù mi agbọ́kọ̀ òun kọ ẹni yẹn ọkọ kọ àwọn ọmọ ọmọ náà ni ilé ni wọ́n fa wàhálà tó lágbára eventually ń padà kọra wọn lẹ̀ tí wọ́n ti wá kọra wọn lẹ̀ ìyẹn tó jẹ́ tọkọ fẹ́ tí ìlú ó wà ní ọkọ ìyí nígbà tó of recent orí màálù wọ́n lẹ́ tó rí màálù fún yìí ìyàwó tẹ́lẹ̀ yẹn nílé tẹ́lẹ̀ gbogbo abiyama tó juwọ́ tó jẹsẹ̀ sínú ọlọ́mọta ìṣọ̀wọ́ láyé tàlàfíà òun jáde òun bímọ sábà ìwé jáde láyé tó wọ́n gbé ọmọ kò lọ sí tù bóyá ń tẹ̀sí ń jọ lọ́rọ̀ tẹ́lẹ̀ ni wọ́n lọ́ọ̀ àìlà ó sàfẹ́ òun ló wá ń bẹ̀rẹ̀ sí ìdí ọmọ yẹn ó wá padà wá ń sọ tẹ́mi náà rí àwọn nǹkan lè kọ ọmọ yẹn àti ẹ̀rọ òkú ọmọ tiẹ̀ tó bí ni àti ọmọ ìyáálé tó kálá ìpinnu òun ló bẹ̀rẹ̀ sí ìjẹ ọlọ́run padà wá ṣèrọ̀rùn fún lọ́rọ̀ ẹ̀mí yẹn tí ò ṣerú ẹ̀ fún lọ́dọ̀ ẹ̀mí àkọ́kọ́ a máa wáyé bẹ́ẹ̀ láti ní kápá bá dá ìjọba ń wa táníyàn bá dá pẹ̀lú ara wa ò bá dá ìjà kó wọ́n mọ̀ ọ́ lọ́dọ̀ náà ní ọba já ibi yòówù tóbi ni yóò bá padà lọ ọlọ́wọ́ fún lẹ́sẹ̀ dáadáa ń bẹ̀. ètò ìyàwó tó kàrà bá bẹ̀rẹ̀ lọ sáré omi náà ọlọ́wọ́ tuntun lọ́wọ́ ṣùgbọ́n mélòó ní irú bẹ́ẹ̀ ọkọ táwọn jésù bí kí ọkọ kí ni sáìdì ìyàwó tó èdè ìpèdélé láàrin wọn níbi ìgbà wọn yànjú àti sọ̀rọ̀ náà sẹ́yìn ìgbẹ́jọ́ mélòó kan sẹ́yìn ṣògbóró àwọn nǹkan wọ̀nyí kájọ mọ̀ wípé ọlọ́run ọba sánú wọn tààrà ọba tí mọ̀ rẹ̀ gbàyè ní ọba tí rẹ̀ sì gbàyè ní ọlọ́run gbàyè nínú àwọn orúkọ ọlọ́run ọba tí rẹ̀ gbàyè kíkẹ́ rẹ̀ gbàyè kẹ́ rẹ̀ kẹrẹfẹ hakiman ọba olóye ni gbogbo òfin ẹ̀sìn tó ṣe fún wa yìí torí àǹfààní ti wà náà náà tá a gbé yàn kéde ànàkó ní òòlò kéde bí oko ní òòlò àmọ́ báwọn àgbẹ̀nú náà bí wọ́n ń lú tẹ̀mí bẹ́ẹ̀ àmọ́ àwọn èèyàn ọlọ́run jẹ́ àwọn òfin fún wa káfí márẹ́jì márẹ́jì wa ni abẹ́lẹ́ wa subhanahu wa ta'ala kó lé wa fún lórí àgbẹ̀rẹ́ ìjìbá yìí nínú sọ́rọ̀ kùnú sáà ó tún kù ìdájọ́ kan tó ní ṣe pẹ̀lú ìyẹn ni àyà ti parí sọ̀rọ̀ yìí níparí yẹ́nyẹ́ ṣùgbọ́n yóò fẹ́ jẹ́ títọ́ lásàlàyé ẹ̀ ìfẹ́jú tó kùta ní yàbọ̀ fún béèrè àti ìdáhùn káfíńrán wa létí pé rọmdọ́ọ̀nù tọdún yìí 1444 ó ti lọ sópin náà nìyẹn o èmi àti ńlájọ bẹ̀rẹ̀ àwọn ní ìdí àjọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ń bẹ lábẹ́ wọ́n ti ń bẹ lábẹ́ rẹ̀ àwọn ní àjọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ ilé ìwòsàn àwọn ní àjọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run jẹ àdánwò sí wọn wọn ò ráǹfà ní àti pé kán wà nínú ìdìbò táwọn náà ń wà yìí ẹ̀wọ́n jẹ́ àdàkùn èyí tó kù yẹ jábẹ̀rẹ̀ ọlọ́run málẹ̀ ní bá lẹ́ yóò di twenty ọ̀la yóò di twenty alẹ́ ọ̀la tó bá ní wọ́n rúṣù tó ń sì kéde rẹ̀ látẹnu àṣẹ olórí gbogbo àwọn mùsùlùmí aláṣẹ wa sùkọ́n sókótó tó bá di friday àmàlà ń ṣe ọdún ìtùnú ààrẹ fún òbá rúṣù ní alẹ́ ọ̀la ajá sí pé àwọn ọgbọ̀n ẹnìjà gba ọ̀túnla àti mọ́kàndínlọ́gbọ̀n àti ọgbọ̀n méjèèjì islam gbófin rẹ̀ wá kó lálàáfíà àti mọ́kàndínlọ́gbà àwẹ̀ àti ọgbà àwẹ̀ kò sí èsì èsì àwọn méjèèjì ẹ̀ẹ́n tọ́sílẹ̀ láti ẹgbà wọn wá ní wọ́n lóṣù táwọn wọn wá ní pé ni kálọ́ lọ́mọ ẹgbẹ́ òpin tí wọ́n ti lóṣù tẹ́lẹ̀ ti súnmọ́ àwẹ̀ ẹ ṣe èèwọ̀ ní fún bá ti wá lóṣù kí ẹ̀ lẹ́yìn o ìlú mọ̀ sọdún tí ò bá ti lóṣù táàbù sọdún àwẹ̀ á

tálẹ́ bá lẹ́ abọ́sẹ̀ twenty nine which means this is the last night tá a ní láti wá láti kọ́bẹ̀. èmi àti ẹ tàbí ọ́n tẹ̀lé báyìí tàbí ń bọ́ra wa bọ́lá ọba fi àlàáfíà rẹ̀ àti ààbò rẹ̀ sọ wá dalẹ́ tábà lè witness ẹ̀yin mọ́ bí ojú ká ẹ̀ ẹja gbìyànjú mọ́jú ọ̀la ẹja àtàkùnsọ náà láti bẹ̀rẹ̀ ọ̀ kódà káwà nípò ẹni tí ó lè jírùn ṣé àtàrí àlàáfíà bó kú allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni nìkan kàmọ̀ ṣe bàbá ti rí fáá tó ń bá gbé wa lọ tàbá tó tají allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni bọ́lọ̀ bá wá sọ wípé ẹ̀jẹ̀ bí sí lára wa ẹ̀jẹ̀ náà sí lára wa a wà nílẹ̀ tí ó gbáwẹ̀ ẹjá ṣàdúrà ẹjá tìnàwá bí púpọ̀ ẹjá bẹ̀lọ́mọ kò sí nǹkan kan kó máa yá àbá òbí mọ̀ọ́bì láwùlá àdùn àrùkùn fàkọ́dẹ̀ kẹ̀zẹ́tù fàṣọ́fọ̀ ẹ̀kúnnù ìgbàmà níparí ṣọ́rọ̀ Furqan tí ò bá jájú àkáǹṣe àlè ìbọ́kù nínú wàhálà tọ́lásìlẹ̀ ìgbọ́dọ̀ jẹ́ aládùúà ó ń súnà láàrin tí kó jẹ́ aládùúà yìí onísúnà

ẹ̀ẹ́rẹ́rìn bí nǹkan bá ilé pé wọ́n ló ń tẹ̀lé náà aláwọ̀wọ́ àwọn lòkè ní àwọn lẹ́bí mí àwọn lẹ́bí mí ẹ̀rí àwọn òbí yíjọ wọ́n yọ̀ ń darí fún wa ní wọ́n ní àtòkú àtàrí rẹ̀ àbọ̀ ọ́ àbí mo sọ bẹ́ẹ̀ ni wọ́n sílẹ̀ Yorùbá wọ́n èmi ò mọ̀ sí ìmọ̀ta ọ̀sán wọ́n lẹ̀ yorùbá wọ́n sọ pé àtòkú rẹ̀ àtàyé rẹ̀ kódà àwọn gbàgbé àjíkọ́ ni kódà yorùbá sọ pé ìwọ ni bàbá rẹ̀ ìwọ ni bọ̀dá rẹ̀ ìwọ ni kìíní kan so àwọn ẹ̀nà ẹgbẹ́ náà ká mọ́ wò ó <laughs> bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ṣe àdúrà fún àwà ní òru èyí ọ̀la tó jẹ́ sí wa wọ́n àwọn àfúnyẹ àfúnyẹ ìrètí yí wọ́n tó rú bàbá àti ìyá ló bá parí àwọn ọmọ ti kó sábẹ̀ ti wá tó àwọn ọmọ ti kó sábẹ̀ ti wá àfò orí wà tó kù ẹ̀yìn lẹ́nu yẹn tó kù yẹn wà tó bàbá ìyá ló bá parí ọlọ́mọdé wa mọ́jẹ̀ bá gbogbo ọjọ́ tó mọ̀ máa nà síra wa lẹ̀ lálùkì àmọ̀ ìdájọ tó súnmọ́ wa padà padà náà ìlà ìlà ọ̀la tó bọ̀ sáà nípa muhammed ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk